ohun tó fi rán mi wáyé ṣèyanu kankan o bàbá o ayé retí rẹ o kankankan. Thank you, Jesus. Thank you, Father. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Thank you, Tanara Kọfẹ́jẹ́. Àyàmàdà yà máa change ẹ̀bùn change. Gbogbo ẹni tó lóun ò fẹ́ kí ọkàn mi balẹ̀, Ọlọ́run gba ìsinmi ẹ̀kúrò Olúwa fi ṣẹ̀ sí Olúwa fi ṣẹ̀ lẹ́yà. Ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, Olúwa fi ṣẹ̀ sí Olúwa fi ṣẹ̀ lẹ́yà. Ẹ sábọ̀ tó kún bọ̀ abọ́dẹ̀rìn kò ní dáa fún ẹ, ò ní ṣoríire. ẹsẹ bọọdù tó kún bàbá òde ò ní ṣe oríire kí ni mi sọ fún ẹ ò ní ṣe oríire òfò lọ́ọ̀ṣẹ́ kò ní yí ọ́ tó kún bàbá òde rẹ̀ ọ́ ṣòfò tilétilé tọmọtọmọ bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì olórí ibú somebody. Thank you, Father. Ọlọ́run má ṣe pa ẹnu rẹ mọ́ Ọlọ́run yìí mi nítorí pé ẹnu ẹ sábọ́ọ̀dù àti àwọn ewé àti àwọn ìka ó yà sílẹ̀ sí mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ́tàn wọ̀nyí ó yà sílẹ̀ sí mi wọ́n sì ń fa àwọn èké sọ̀rọ̀ sí mi kò ní dáa fún Ésábọ́ọ̀tù wọ́n sì ń fi ọ̀rọ̀ yíya yí mi káàkiri dípò ìfẹ́ mi wọ́n ṣẹ̀tá mi ṣùgbọ́n èmi gbàdúrà wọ́n sì fi ibi san oore fún mi ìríra fún ìfẹ́ mi bí ènìyàn búburú ti Ésábọ́ọ̀tù jẹ́ kí olùfisùn kó dó sí ọwọ́ ọ̀tún rẹ̀ o ò ní rí àánú gbà mọ́ tó kún bá bọ́dẹ̀ rìn nígbà tá a bá ń ṣe ìdájọ́ ọlọ́run jọba mi dá Tòkunbọ̀ lẹ́bi kí ọjọ́ rẹ̀ kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ rẹ̀ gbogbo kándọ̀ àti ewé tó ń pòpọ̀ ẹ̀jẹ̀ jésù kò bá gbo ẹ̀jẹ̀ kó má ṣe jẹ́ fún mọ́ gbogbo ibi tó ti ṣe níkọ̀kọ̀ nígbàgbà lórí mi kó dà lé lórí gbogbo ẹjọ́ mi gbogbo iná tó dá tì mí káàkiri iná náà kó jó o tó jó àwọn ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń dààmú ìdààmú wàhálà tó jọjú rẹ̀ kó dé bá a jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó di aláìní bàbá àti aláìníyá tó sì máa tọrọ oúnjẹ jìnnà síbi aró wọn bẹ́ẹ̀ ni ìyá kapo ṣètìlá kò ní dáa fún ẹ sábọ̀d kí ni mo wí kò ní yẹ aláìmoore ta ló rò pé ta ló wá fèsì ta ló rò pé òun ṣe òun lè ambush òun sọ pé ó lè ní ẹjọ́ bá bí yàrá dáadáa tí wọ́n tọrọ owó mi báyìí. I'm talking to other people ó mọ̀ pé mo pè wọ́n mo pé gbogbo àwọn kan fẹ́ sílẹ̀ ni because you have enough case. You are mad. Terror is not allowed in the world. Ọmọ ló ti kàn ọmọ yẹn bọ̀, ibo ló bí wọn sí, ó ṣe ní káwọn ọmọ ìlọmọ kò ní dáa fún ẹ̀wọ̀n tó gbé brown ẹ̀mí eh, angry face wọlé yẹn. Ọ àwọn tó ní ẹ máa sọ ẹnu kó tó dọ̀rùn yìí, kọ́dù tó parí. Bí ó ń kọ́ mi ẹ̀ àǹjọ́ sọmọ, kò ní dáa fún ẹ. Tó bá gbé green face mi, mi ní kò ní ìdíkẹ́ ṣe lọ́ọ̀fù, kò dẹ̀ ní ìdíkẹ́ ṣe angry face. Don't demand it. I don't want that. ọlọ́run tó dá ayé àti ọ̀run kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè mo gbé yín ga mo ṣe yín lọ́ba nítorí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ ọlọ́run mo ṣe yín lọ́ba nítorí pé olótìtọ́ ni alágbára sì ni kò sẹ́ni tó dàbí rẹ̀ bàbá mo fi ìfún yín mo fòkó fún yín mo fọpẹ́ fún yín gba ọpẹ́ kò gba ìrìn ní wákàtí mo fi ara mi sínú ẹ̀jẹ̀ jésù mo fọ ẹ̀wọ̀n mọ̀ mi sínú ẹ̀jẹ̀ jésù ọlọ́run gbogbo àwọn tó ń dáná ogun tìmí lórúkọ jésù làjọ ń dòkú ẹsàbọ̀ tó ń dáná ogun tìmí wọ́n nà ẹ̀mí gbèjà òun dáná ogun tìmí lábẹ́lẹ̀ gbọ́ ó ṣẹ̀sìn òní bọ́nú ogun òní bọ́nú ìyà ewé tó gbé oníwọ̀ lórí àwọn goddess ọlọ́run tó dá ayé àti ọ̀run mo fẹ́ kó jẹ́ ẹsàbọ̀ dùgbọ́ mo fẹ́ kó fi ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ee ipa padà bọ́ eléyìí ó máa ju ti àtẹ̀yìnwá lọ ọlọ́run gbé kò ní dáa fún ẹ Esabod àti ewé àti egbè àti àlùjọ ní gbogbo tó lò kò ní yẹ kò ní ṣe oríire terrorist not allowed wọ́n nà ẹ ẹnu ẹ tún ṣe mí but kò sí èmi kò sí nǹkan tí mo ṣe tí mo sọ sense mi nù mi ever me ever delete ẹ rí because i have done it for you before and i forgive you mo open case mo cancel ẹ o padà wá o ní pé o kàn ń tẹ mí ni kò ní dá fún wa ó ti wà lórí Facebook ó ti pẹ́ ta ló kó yẹn jẹ ìwọ pe àwọn kan oníkan máa dẹmi orí ẹ̀ wà níbí báyìí ó pe àwọn kan ó lé ambush èmi ò tọrọ owó owó tí mo béèrè lẹ́ẹ̀kan owó mi ni mo fowó ṣe deposit tó bá ti ra mọ́tò ní gáràjì dílà ó máa fowó ṣe deposit àwọn deposit ló yẹ kó ti san láti fi two weeks mọ́tò yẹn dẹ̀ ti dé nàìjíríà níwọ̀n tí san ni mò ń sọ pé wọ́n dẹ̀ ti ẹ̀kan san sáka tí mo pè lẹ́ẹ̀kan yẹn àwọn gáràjì ni mo pè tí mo ti ra mọ́tò rí ò ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tí mo ti ṣiṣẹ́ rí tí mo máa ń ṣe visa fáwọn èèyàn ibẹ̀ ló pè ẹ̀ ń kó business ẹ̀ direct fáwọn èèyàn ọmọ alẹ́ ń talé ẹ sábà bọ òní tó òní sóríire iṣẹ́ òní yú ẹ wàá máa kọwọ́ sí dọ̀tí wàá máa kọwọ́ sí kí ni wàá máa lóun ṣiṣẹ́ ó lè ní ẹ tó bá bí yàrá yẹ dáadáa tó mọ̀ pé fóyè kan ló bí ẹ wàá tọrọ owó mi you are going to court next month tọrọ owó kì í mọ̀ òní yẹ tó bá dẹ̀ tún anybody tó bá tún tag tó tag lẹ́ẹ̀kan ní nǹkan tó ṣe mo block ẹ̀ dànù ni kò sí nǹkan tó lè sọ tó lè wọ etí mi kò sí nǹkan tó lè wọ tó ṣe tó lè wọ brain mi but I will be I'm there to correct people that need to be corrected okay mi sọ pé bóyá tó má bẹ́ẹ̀ nìkan wí bóyá pé ṣe ṣe mò ń ṣàìdẹ mo ò kó ẹ mo ò lá ẹ àbò ń sinmi ni ìwọ tó yẹ pé òun dáná ogun tì mí systematically torí Wàsíù Àyìndé tó jẹ́ pé many things tó ń ṣe tó ń ṣe tó ṣe dé ẹni tí bàbá ṣe lẹ́bí bàbá you know what èèyàn bá ti lo hundred years nílùú Canada the government of Canada will know kó lè sọ pé ènìyàn tó kó ṣe nǹkan burúkú kó sọ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n máa fi kẹ́ ẹni wọ́n máa fi ẹni tó ti pẹ́ mìíràn wọ́n máa fi kẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé they don't do that this is Canada they don't they hate injustice this is a God's own country okay tó bá bí ẹ dáadáa ó ṣe máa ó ṣe wá sí Canada ó rẹ pé gbogbo nǹkan tó máa rí góńgó mi mọ́ra o bá lọ bẹ kẹ́mi olúlọ́yọ̀ kẹ́mi olúlọ́yọ̀ ó tàgbí ní nǹkan kan nígbà tó wà láàárọ̀ ẹ jọ sọrí fún àwọn ìwà tó ń dì pẹ̀lú ẹ̀ bọ̀ tó bá dì pẹ̀lú èèyàn tó káàdù burúkú ìburúkú náà ló máa ń lò láti jẹ́ ń sọ fún ẹ wọn ò bí ẹ tó iná ogun tó bá dá tí ń bá padà fún ẹ lẹ́ẹ̀kan wàá jẹ́ wàá jẹ́ wọ́n máa nù ẹ́ gbogbo ayé máa nù ẹ́ wọ́n máa nù ẹ́ wọ́n jẹ́ sí ìwòwò ìṣubú lórí láìní òṣìdí sílẹ̀ ó ní pé I don't talk about it wọ́n nà ẹ́ mo tún gbà ẹ́ lẹ̀ tẹ́mi ò bá gbà ẹ́ lẹ̀ ẹ̀mí àti fẹ́ bọ́ mo tún gbàdúrà fún ẹ kò ní dáa fún ẹ. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó ná kú tó tún jíǹde lọ gba iṣẹ́ lọ́wọ́ anybody ní South Africa gba iṣẹ́ kíṣẹ́ nílùú Canada bí ẹ̀wọ̀n ló ń lọ òun gbọ́ mi kò ṣe é reverse àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé kò ṣe é reverse we get àwọn ọlọ́pàá ti dá sí ó ti di nǹkan tí àwọn detective ti wà tán ti submit sọ́wọ́ àwọn FBI tell me bó ni mo fẹ́ gbà sí you are in shoe there is no way you can go out of it okay continue you go without your group ẹ̀yin tẹ̀lé ń sọrí burúkú náà any different different account ló ló ṣí wà ní wọ́n hack ẹ̀ nobody hack your account you are trying to be uh, me to be security conscious but it's too late for you already you been tracked already you been monitored continue okay. wọn máa lọ fẹ́ ṣe kinní kan pé babaláwo tó bá tún pé babaláwo gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó pé babaláwo nítorí ọ̀rọ̀ mi ọlọ́run jẹ́ kó máa sọmọ nù gbogbo tó bá ní kó máa sọnù tí bàbá ọmọ mi bá wà ń bẹ̀ adébùkọ́lá nìkan ni kó kùnà ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń pè kà lọ́wọ́ ẹ̀ tó bẹ oṣù àjẹ́ mi babaláwo aláàfọ̀ àwọn ẹni bí lọ́wọ́ ti ayé mi gbọ́ gbogbo yín pátá ẹ sọ́mọ́ sọnù lọ́dún tó tó parí ìdààmú tó jọjọ yín máa dé bá yín ọlọ́run tẹ̀mí bá ti bẹ babaláwo àti ọlọ́run kó má gbọ́ tèmi ṣùgbọ́n tí mi ò bá ti pé anybody tó torí yín gbogbo ẹ̀yin pátápátá onídàá fún ẹ̀sán bọ̀ tẹ́ ẹ gbọ́kùn tèmi ìṣẹ̀lẹ̀ burúkú tàbí àmì máa ṣẹ̀ sí yín ọmọ tẹ́ ẹ bá bẹ̀ obìnrin tẹ́ ẹ bá bẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá bẹ̀ yóò ṣẹ̀fọ̀ yóò kú ní ikú kíkiri ẹ̀ máa kú òbútú ẹ̀yìn wọn máa kọ rẹ́sì ń pèsè yín lára ni bẹ́ẹ̀ ni ẹ lọ gbaṣẹ́ o ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ọ́ pé wò ó ẹ̀yin tí bá ti ṣépè fún rí gan mo ti sọ ẹ̀ pé mo sọ pé tí bá ṣépè fún yàn tó bá dẹ̀ ń ṣe dáadáa tí bá ṣépè fún yàn àbí tí bá ti súre fún tó bá dẹ̀ ṣe burúkú sí mi ire mo sún fún àdúrà yẹn á di ègún lórí ayé ẹ̀ ìnira á dé bá èé you don't do that to me okay torí èmi máa ma ṣe débi pé ẹ máa ṣe oore débi pé ẹ má máa wò mí pé ọ̀tẹ̀ ni mí àwọn èèyàn á rí mi wọ́n á ní fò gbọ́n yẹ́ ọmọkó tó ṣẹlẹ̀ yín tẹ́ gbọ́n yẹn yín tí Ọlọ́run máa ṣe fún mi kò ní ṣe fún yín ẹ̀yin èèyàn mo wá ẹ máa gbọ́ lẹ́ẹ̀kan tí mo wà lórí ṣáàtì mo kàn rántí pé ó ní ẹnìkan tó yẹ kó sanwó fún mi mo ra mọ́tò fún mọ́tò kan mọ́tò yẹn dẹ̀ ti dé nàìjíríà deposit tẹ bá ti ra mọ́tò yẹn máa san tax fún àwọn tax yẹn tí mọ́tò bá dẹ̀ ti délé tẹ ti gba gbogbo necessary document you collect the money back owó mi mo fi ṣe mi rẹ̀ wọ́pọ̀ yẹ kó ti fún mi ní owó yẹn kó ti fún mi mi ò rí lára bíi tí mo ti ra mọ́tò yẹn ni mo pè bí mo dẹ̀ ṣe pé ẹni yẹn tó wá ní wọ́n máa fún mi pé wọ́n gbọ́dọ̀ rí mi pé wọ́n fẹ́ sanwó sàkáǹtì mi ok mo wá sọ lórí lórí láì pé maybe you can come and pick me you understand so I can go and get the money ibi tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ní ọ́fíìsì tí mo máa polówó fún wọ́n ń ta lé wọ́n ń ta mọ́tò wọ́n ń ṣe visa wọ́n ń ṣe gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti lọ ẹsàbọọdù gbogbo wọn àtàwọn ọmọọṣẹ́ wọ́n ti lọ wọ́n ti ba èmi tẹmí bá gbọn ẹsẹ̀ mi síbì kan ẹni yẹn gan náà ó máa ilẹ̀ ibi tí mo gbẹsẹ̀ mi sí yẹn tí mo gbọ́n olùkọ́ ẹsẹ̀ mi sí ìdọ̀tí ẹsẹ̀ mi sí ibẹ̀ máa silence ju ó máa gbẹ ju ibojì lọ ìyẹn mi pé gbogbo nǹkan wọn máa dọ̀ fún ayé wọn máa sá gbogbo nǹkan wọn máa ó máa ó máa paralyze mo máa ń fi ojú tẹ̀ mo máa ń jẹ́ kọ́ ọmọ kúlọ̀ tó wọ́ lọ́mọ máa máa wò yín ajájá tí mo ti sọ sí ẹni máa ní ọdẹ kò rí nǹkan kan i see but I take time before I I I I, I react on things okay gba iṣẹ́ lọ́wọ́ anybody tó bá wù yín ẹ connect lórí ayé ara yín kò ń ṣe lórí ayé tèmi ẹ̀wọ̀n lẹ́ lọ ẹ ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ máa rí i pé no nobody washing nobody seeing nobody know anything they washing okay mi ò ní group ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n ní group burúkú okay why You full of jealous. You full of envy. Lẹ́kùn yìí ó ti dẹ́sọ̀ ìṣáàtì. Gbogbo àwọn tó sọ pé kíní ìgbádá kó do bàbá ṣásùn. Wọ́n máa ṣe kíní ní wọ́n máa ṣe kíní ní gbogbo wọn. Gbogbo àwọn táwọn wọn kúkú tọrọ jẹ ni. Ó tọrọ owó ni. Ìwọ máa mi wọ ìwọ mílíọ̀nìà. Òde kò pẹ́. You don't do with me. Àwọn babaláwo tó bẹ̀ ọmọ wọn máa kú bẹ́ẹ̀ sàn. Àwọn náà máa kú wọn máa fàyè sílẹ̀ àtàbí tó bá pè kí sórí ilẹ̀ lẹ́nu ń jókòó sí ni wọ́n ń tẹ̀ ní wọ́n fi ń rìn ẹ babaláwo aláàfáà gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀ lọ́wọ́ tì mí àtàbí tó bá pè ẹnikẹ́ni pé kó bá mi ṣe anybody anything for anybody ṣùgbọ́n tí ìbá pè anybody tí gbogbo yín bá pè anybody tì mí ẹ gbọ́ ìnira lẹ máa bá kú ọmọ yẹn bá ìnira kú ẹ bá ìnira kú ayé yẹn bá ìnira kú gbogbo nǹkan yín máa bàjẹ́ ló jẹ̀mí ọ̀ràn já yín sí wòwò tí n bá ń báyàn ṣeré mo ń ba ṣeré ni o orí ẹ burú torí Wàsíù Àyìndé ó ní many things tó ń ṣe secretly torí Wàsíù Àyìndé no want to play with any of you ẹ dẹ̀tí mi èmi àti ẹjọ wà ní mímí àti ìyẹ̀wò àánú category ni èmi àti iṣẹ́ mo wà ní dirty life mo wà ní dirty mess bíi tiyín ni tó máa yẹ kó fẹ́ sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ dú ẹ kó wá ṣe kíní kan you are mad kí ló kàn mí pẹ̀lú ayé ẹ̀ wàá tún máa lé wàá máa lé ambush sára ni wàá máa lóun tẹ̀ ó ń kó ẹ̀wọ̀n sọ́wọ́ ara ẹ̀ náà They monitor me. If you don't know, if you think you are doing things for me, you are preventing me, you are want to frustrate yourself. Not me. You only describe yourself that you got tí mo sọ but tí mo sọ confirmation confirmato ni ẹ ń confirm gbogbo nǹkan tí mo sọ ń pa yín ni continue okay wọ́n tó wà ní South Africa orúkọ yín rùn lẹ́nu mi àlẹ́ go. gan dàbí you anybody that is you tó bá ti jẹ́ tó bá ti jẹ́ ìwà burúkú wà lọ́wọ́ i don't like it ọ̀rọ̀ tí mo ń sọ mo ṣe ń kọ́ ìwọ tó wà South Africa. midlife crisis ìwọ rẹ tẹ́ni ọlá ò ní tẹ́ni ò tẹ́ni ìṣẹ́ òṣì máa tẹ́ni tiẹ̀ ìwọ náà ò tẹ́ni wọnú ìṣẹ́ ẹni náà wọn ò ń tẹ́ ẹni kí ló tó fi rọ́ọ̀gì àti ṣíà àti kúchìṣì àjókòó tó yẹ pé tẹ́ni ló wà tẹ́ni ò tẹ́ni ìṣẹ́ ìṣẹ́ jẹ́ tiẹ̀ òṣì àti ìbànújẹ́ jẹ́ tiẹ̀ láti òní lọ bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì block ayé yín ò ní da ayé yín ò ní da oníbẹ́sọ̀fọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ayé yín ò ní da gbogbo ẹni tó bá wò mí tó bá ní òun níyẹn sinmi àtẹni tó bẹ̀ yín àtẹni tẹ́ jíṣẹ́ ẹ ní sinmi ẹ ní gbádùn ẹ ní bá ti ṣe ẹ ò ní rọ́nà gbígbà ẹ máa tọrọ jẹ àìsàn bò yín ogun ní. ẹ ní yẹra ewé ewé ọ̀dẹ̀ ní gbọ́ àìsàn yín àìsàn máa pa yín ni bẹ́ẹ̀ ni ẹ máa kúkú ọ̀wọ̀wọ̀ gbogbo ẹjọ́ wọ̀ mí tó lè máa dáná ogun tó ní pé kò ní dá fún ìwọ àti ewé ẹ ajé ẹ máa ṣòfò sọnù. There is not allow anywhere. Why you disturbing my life? Kí ni problem yín? Olórí bú. Wọ́n lè tó bá píjà láyé anybody yín kú ẹ gbowó kẹjẹ kiri FBI ma, FBI is your case ẹ ń gbowó ẹ fi ra ẹ fi ra ẹ fi ra ẹ fi ra fire ammunition um, uh, uh, èyí ló gbé ṣẹ́fù náà gbọ̀dọ̀ dẹ̀ ti gbé ṣẹ́fù ló sọ pé nǹkan tó gbé fún ẹ nàìjíríà kò sí tó kàn mí pẹ̀lú yẹn anybody ni tó gbógun ti ayé mi tó ń wá ìnira fún mi ìnira máa bá gbogbo yín tilétilé gbogbo ẹni tó wá ìnira fún ọmọ mi ìní ọmọ bá gbogbo yín tọmọtọmọ òfò ló máa ṣe òfò lọ́jọ́ kejì ọjà máa ń ṣe òfò ló ṣe tilétilé ẹni ọdún ọdún lójú kò ní láyè fún yín mọ́ ọrùn gbé ògùn tì yín ogun tó jọjọ orí lọ ọrùn gbé bá yín ọrùn fọyín yín ṣèfù ọgbọ́n yín gbọ́mí àpátáyà yín dùn mí ó fọ yín sọ̀rọ̀ ó fọ yín gbọ́gbọ́ yé pàpà sẹ́tà ọrùn bọ́yá yín jẹ́ kò ní dáa fún yín. má ṣe tẹ̀ má ṣe bọ̀ kò ní fún yín gbogbo tó gbógun tèmi ní kọ̀kọ̀ gbogbo tó gbógun tèmi ní gbọgbà gbogbo tó fẹnu tèmi lóko ẹni kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ púpọ̀ máa ṣẹ̀ sí mi ìdààmú kó máa lé mi wọn bá ní kó gbọ́ mi gbogbo yín kó ẹni kó jábọ́ sí ọkọ̀ ìjọba ní ọdún máa ṣèjọ sí ẹni. ó lọ lówó kí ló tó tọrọ owó kò ní dáa fún ẹ tó bá tọrọ owó tó bá tọrọ owó tó bá gbé síta nìkan ni Ọlọ́run gbọ́ it's not allowed this Facebook is belong to the whole world, not for Nigeria, not for terrorists. Nigeria is practicing terrorists. Tokunbo Abodere, eh? Sabot, she's a terrorist. Although, wọn ṣẹ̀ṣẹ̀ máa they know it. Wọ́n Mama mo máa rojú fò. Ìgbàdá òní dá ọ kiri. Okay, wọn ò bí Wàsíù gan, mo sọ pẹ̀lú ọ̀nà mi sókàn mi wọn bí ẹrẹ kó bá ìsábọ̀dù ṣeré mo sọ ni mo ṣe ní má fẹ́ rẹ́rìn mo fẹ́ rẹ́rìn ni tí máa bàjẹ́ ní kàkà kílẹ̀ kulẹ̀ máa ṣàní ayé ni máa fọ́ wọn bí ẹ kú níbo tó gbé àwọn méjèèjì lọ sí nàìjíríà tó fún ìsábọ̀dù owó tó gbalé fún kó lè silence mi lẹ́yìn tẹ gba owó mi lẹ́yìn tẹ ṣèkà fún mi ẹ̀kọ́ wọlé fẹ́ kọ́ mi náà They Lord saved me to bring me to this level. mo ṣẹ̀mí nísìn ISABOD ó dẹ̀ tún gbaṣẹ́ ní South Africa wọ́n á máa pe South Africa gbogbo ẹni tó pẹ̀ South Africa nítorí ọ̀rọ̀ òkú ẹ̀ náà máa gbé lọlé wọn ò tẹ̀lé òkú ẹ̀ gbé lọlé bí àwọn kan ṣe jóná sọnù wọ́n ṣe máa jóná nìyẹn Mangabo Sutaya Mbekabo taya. àdàbí tí wọ́n jẹ́ pé mo gbógun ti anybody àdàbí tí bá kó anybody pé ọmọ bá mi ṣe anybody àdàbí tí bá kó anybody yín jẹ àdàbí tí bá rò ti yín àdàbí tí wọ́n sọ pé tẹ má rọ náà lọ tẹ má rí ṣẹ́ṣin àdáyé tó bá sọ pé kọ́ bá mi daṣẹ́ yín rú kọ́ bá mi dọ̀nà yín rú ṣùgbọ́n gbogbo ẹni tó bá parapọ̀ tó bá sọ pé kọ́ dọ̀nà mi kọ́ ń da iye ọmọ mi láàmú tí ẹ̀ tí ẹ̀rọ tọmọ mọ́ mi tí ẹ̀rọ tọlọ́ mọ́ mi gbogbo tẹ́ ẹ gbójúlé láyé ah, lọ́dún tó parí ọ̀run wọn máa fi ṣòfò wọn fẹ̀ jẹ́ yín ṣètùtù. ẹ̀gbọ́n tí wọ́n sọ ni Yorùbá ní pé ìtàkùn tó bá ní kẹ́ni má gòkè àlò gbogbo ẹ̀ gbogbo ohun tó ní ló máa jọjọ ẹni tó bá ní má tẹ̀síwájú tó bá ní má ṣòrere ẹ̀gbọ́n wọn fẹ̀ jẹ́ yín ṣètùtù fún èmi àti Adébùkọ́lá èmi á ṣe rere bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ yín ni wọ́n máa fi ṣètùtù gbogbo ẹnikẹ́ni tó bá ní wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ mi ṣètùtù fún ayé tó wọ́n lè máa fẹ̀jẹ̀ ọmọ mi ṣòfò gbọ́ wọ́n máa fẹ̀jẹ̀ yín ṣòfò kí ọdún tó parí. some people no dey hear warning some people tó bá ti rí tára bá dẹ̀ wọ́n dẹ̀ wọ́n tún ṣe kíni ọlọ́run ń bínú sí yín ọlọ́run ń bá yín sọ̀rọ̀ ẹ̀fẹ́ gbọ́ ayé yín máa bàjẹ́ ayé yín máa tà tí gbogbo ọ̀nà ọlọ́run fi dáwọ́ lé iṣẹ́ tèmi tó ń ṣe tó ń jà fún mi nítorí pé mi ò ṣebi fún yín bẹ́ẹ̀ ni ẹ fìyà jẹ mí mo lọ ń lọ mi ẹ gbowó lọ́wọ́ mi mo ní òkè mo move on ẹ lé mi títí ẹ nà mí mo ń sá kí lẹ tún fẹ́ kí n ṣe mo gbọ́ kí lẹ kí n tún ṣe. gbogbo iṣẹ́ tó gbà ní South Africa nítorí mi ẹ sábọ́ọ̀dù ẹ̀ ń tó gbaṣẹ́ náà tó gbaṣẹ́ náà lọ́wọ́ ẹ̀ tó fún ẹ níṣẹ́ náà ìwọ àtẹni náà kẹ́ ẹ ṣòfò sọ́nù ìwọ àtẹni náà tẹ ẹ fọrí sẹpọ ìwọ àtẹni náà tẹ ẹ fi pọrí ìwọ àtẹni náà tẹ ẹ fi gbé yín mi ìwọ àtẹni náà tẹ ẹ ṣèṣíkú. gbogbo tó ti bẹ̀ lọ́wọ́ tí ayé mi fún mi tó jíṣẹ́ náà ẹ gbọ́rọ̀ olúwa. yakapo yadẹ bakapo yọnà masidi mori basoto yaba kapa ṣataba gbogbo ẹni tó fẹnu bà mí jẹ́ gbogbo ẹni tó gbéṣẹ́ fún fún ibi fún ayé mi kó kó máa dà mí lẹ́mu kó máa wá sí platform kó máa yọ mí lẹ́nu gbọ́ o ikú òjijì kó wọnú ilé ẹ̀ ikú òjijì kó wọnú ilé ẹ̀ ọlọ́run fi kú sí wọn lọ́wọ́ sọ ìkàpàdà gbogbo ẹni tó wá ikú mi ẹni tó sọ pé tóun bá sì wà láyé òní jẹ́ sí mi ọlọ́run palẹ̀ mọ́ kò láyé ọlọ́run pa kò jẹ́ kó kò láyé dídá ìwọ tó olówó fẹ́ pa mí ọkùnrin nẹni obìnrin nẹni tó olówó máa yọlé ayé lẹ́mẹ̀mí tó lè máa yọlé ayé lẹ́mẹ̀mí ọmọ mi gbọ́rọ̀ olúwa báyìí gbọ́rọ̀ olúwa báyìí gbọ́rọ̀ olúwa báyìí gbọ́rọ̀ olúwa báyìí gbọ́rọ̀ olúwa báyìí gbọ́rọ̀ olúwa báyìí yáàrí mo kò sàṣàbà kápárì mo sọ tayàbà hmm, palẹ̀ ẹrù ẹ mọ́ kó lọ sọ́run bàbá mi ti lọ tipẹ́ lọ́ máa bá ṣiṣẹ́ lọ́hùn yẹ ká kọ sàtà pálẹ̀ ẹrù ẹ mọ́ gbogbo tó ń wá ikú mi tó ń wá ẹ̀mí mi pálẹ̀ ẹrù ẹ mọ́ pálẹ̀ ẹrù ẹ mọ́ pálẹ̀ ẹrù ẹ mọ́ máa gbọ̀run lọ ẹni tó bẹ ọkùnrin tì mí báwo ìwọ tó bá súnmọ́ ilé bàbá mi tó bá bẹ̀ẹ́ lógun tì mí pé ara ilé ẹni ni pé pé ẹ ẹ lọ fọwọ́ ara yín ṣe ra yín gbọ́ ẹ mọ̀ ẹ pọ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá gbàbọ̀dẹ̀ tì mí nílé ajagun ọlọ́run jọ tí n ti gbàbọ̀dẹ̀ tì o èyí tí mo fẹ́ wí kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mi bá gbàbọ̀dé tẹnikẹ́ni <laughs> tó bá ṣe burúkú fún mi tí bá tún wọn tó wà nù ìdààmú màá tún máa ṣàánú wọn <laughs> bẹ́ẹ̀ ṣe dá mẹ́ni ẹni tó bá lóun gba gbàbọ̀dé tì mí àbí tó ti gbà ọ̀rẹ́ di hmm, olúwa má jẹ́ pẹ́ mọ́ láyé hmm, olúwa má jẹ́ pẹ́ mọ́ láyé hmm, ọlọ́run fi kú òjijì dá lọ́lá ó lọ́ọ́ fi kú wéréwéré pa olúwa fi kú um ikú tó bá jẹ́ um anybody tó bá wá ikú mi yé kàpá olúwa fi kú wéréwéré pa ẹni tó ń wá ikú adébùkọ́ ló wá fi kú wéréwéré pa ẹni tó fẹ́ kí n kú kó sọ pé yèbó ti lọ olúwa o jẹ́ kí wọ́n kú ó lè dùn mí tó bá kú ṣùgbọ́n jẹ́ kó kú kí n sunkún ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí ọmọ mi kú tó fẹ́ kí èmi àti kú tó fẹ́ kí èmi kú àbí kí lè wá fìyà jẹ adébùkọ́lá wọ́n lè gba adébùkọ́lá kó lè fojú ọmọ mi ráre ọlọ́run jẹ́ kí ẹ̀dá kú ó lè dùn mí tó bá kú o ṣùgbọ́n jẹ́ kí ẹ̀dá kú ó kú lọ́nà mi anybody ni ẹni tó bá ń wá ikú mi ẹ̀dá tó ń wá ikú mi yéé ká bọ́ sọ́tà tó ń wá ikú èmi Bọ́lá Fọláṣadé Ṣubúládé ó máa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kú kí n sunkún ẹ̀ hmm, mo máa fi àyè sílẹ̀ láti sunkún ẹ̀ wá ní kí ló ṣẹlẹ̀ ọ̀fọ̀ ṣẹ̀ mí ẹnìkan kú tó súnmọ́ mi tí mo mọ̀ rí kì í ṣe kó súnmọ́ mi hmm, ọlọ́run má jẹ́ ká adébùkọ́lá mi kú ṣùgbọ́n ẹni tó wá ikú mi tó lóun fẹ́ kí n kú kán lè gbé adébùkọ́lá kán lè fojú ẹ̀ rárí ọlọ́run jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kú kí n lè sunkún ẹ̀ mo ṣèlérí fún yín pé màá sunkún yín màá ṣọ̀fọ̀ yín it's a pledge gbogbo ẹjọ́ fẹ́ kí n ṣiṣẹ́ bí ṣe ṣe lálá tí mo ti sunkún tí mo sọ gbogbo story tó máa ní omi jẹ̀bi tó máa ti rẹ́mi jẹ̀bi inú máa nínú máa dùn gbọ́rọ̀ olúwa èmi ń sun ẹkún mo sún fún gbogbo àgbáyé ẹ sunkún ẹ̀ nírèèyàn bẹ̀yìn ẹ sunkún kú ẹ sunkún wọ sàárè ìwọ tí mo bímọ fún tó bá pẹ̀lú wọn sẹ́ adébùkọ́lá òní báyìí jẹnu ìyà kò ní báyìí jẹnu ogun o ò ní nǹkan kan dáadáa ṣe mọ́ bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì ayé yín ò ní dáa ẹ̀yin ọ̀tá mi orí yín burú ẹ̀ ń ṣírí. ẹnikẹ́ni tó fẹ́ máa rotate finance mi tó níbi tó ń bá fẹ́ kí n gadé láyé ni máa gadé tí ò tẹ̀ dá mi tí ò dẹ̀ ṣe òun ló ṣẹ̀ dá mi tí ọlọ́run ò lè gbàṣẹ lọ́wọ́ ẹ̀kọ́ tó dá mi ọlọ́run jẹ́ kí yẹn náà di èrò ẹsẹ̀ mẹ́fà. ìwọ́n tó wà South Africa ìsàbọ̀dọ̀ ọmọ ilé òun wà South Africa ó ń pè wọ́n ń pè wọ́n láti South Africa ìwọ kọ́ńtà tó gbà lórí mi ní South Africa ṣé o mọ̀ pé ibi tí Esabod bá wọ̀ ó di ibi ìbànújẹ́ ẹni bó ṣe ń pa wọ́n South Africa ẹnìkan kẹ́mi olólùyọ̀ tàgbà rẹ pé ọ̀rọ̀ South Africa òun ò ní dá sí torí ó kàn wá parí ẹ̀ ní eh, terrorist kìíní kan gbogbo slang yẹn ó ti yé mi pé ọ̀nìyàn ta ló gbé e ìgbà tí ìṣe anywhere tógun bá lè jà tí ò bá ti dé Canada ọlọ́run dẹ̀ níjó dé Canada ó dèwọ̀ ọlọ́run tó dá ayé àtọ̀ má jẹ́ kógun dé Canada má jò wọlé mi má jẹ́ kógun bá mi lóní má jò bá mi lọ́nà má jò wọ Canada ibi tó bá wà má jà ẹjà ní ṣẹ́ńdọ̀bílì ẹjà London ẹjà ìnura yín pa South Africa ẹ bá ti rẹ̀ ní ronú kọ̀dà wọn náà kó plane wá wọn ti wọn àwọn èèyàn sí pé ẹ̀yin tó bá ti complain wá sí yín wọ́n dẹ̀ ní kẹ́ máa lọ létẹ̀ ẹ̀kọ́ tó máa padà dé ẹni tó bá kù wọ́n máa pa yín so ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé olè lẹ́yìn dà ń bẹ̀ ẹ̀ ń gbọ́ ẹ̀yin tẹ́ fèrú bàbùkún ẹ̀ mọ̀ ni Abraham ọmọ Abraham lè mi Abraham ànájọ Abraham ló wà lórí mi ẹ̀ Abraham àwọn ará ilé ẹ̀ dìde sí wọ́n ní kó kúrò lé èmi kúrò lé lọ́ọ̀tì èmi gbé lọ́ọ̀tì dá nígbà tí mò ń lọ ẹ̀yin ni lọ́ọ̀tì nígbà tí lọ́ọ̀tì dẹ̀ kó nǹkan lọ tó rò pé báyìí ibi ó ti mú ibi tí wọ́n ti ń rówó yẹn àtọ́jọ́ tí ó ọjọ́ tó ti depart away from Abraham kí ló ṣẹlẹ̀ ọjọ́ yẹn ló ti mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan ó kó kinní yẹn lọ ìgbà tó ń na tán kó tó tán ó rò pé òun ti fi establish kí ló ṣe iná jó iná yẹ kí ni ó jó dànù iná yẹ kí ni ó jó ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní apá àti ẹgbẹ̀wá ní apá òsì ìbá máa ṣẹlẹ̀ ní nàìjíríà tá a ti pariwo tẹ́lẹ̀ gbọ́ wọ́n ní ojú wa láàfin retí wa láàfin gbọ́ ní kí o sùn mọ́ ilé wa ẹ̀yin wèrè ẹ máa táàgì mi fún kankan ẹ ẹ wọ́n tá wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ọba àgbá ìṣirè ni kí ló kàn mí pẹ̀lú ẹ̀ àwọn tó ṣẹ̀ mí àwọn tó bá ti ṣe nǹkan fèmí ni èmi ò ń ṣe mi ò lémi blogger ẹ̀yin bloody nonsense ẹ̀yin bloody idiot èmi ò ṣe bloody idiot bíi titi yín náà I'm not a blogger I speak I'm uh, talking about from my spirit, what they did to me in Nigeria. Ẹ̀yin ti South Africa mi ti ṣe nǹkankan fún yín ṣe mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ sí mo ṣe mọ̀ pé mo ní ten years mo gbé South Africa ten years five five that's ten go to ten. Èmi kẹ̀dẹ̀rẹ́ I'm being directed by the spirit and by the power of God. Ó ní mm, the footsteps of the righteous ẹ̀ gbọ́ ni the footsteps of the righteous It's not the footsteps of the wicked. It's not the footsteps of the evil, evil ones. Àwọn those who dey that plan evil. Tabaja, Stephen, Tabaja bíi ti ká kú kọ. Mi ìró bíi síyàn rárá rárá rí. I don't do that. But ẹ̀yin ẹ̀ full of. Bó bá ṣe lọ burúkú ẹ̀ tó ń gbá kòtò yẹn, wàá kàn sí i. Àti ìyá ẹ̀ o, àti bàbá ẹ̀ o, àti gbogbo oyún tẹ́ ẹ mọ́lé olóògùn jà. Ẹ yá dáadáa nítorí mi. Gbogbo kòtò tẹ́ bá ti gbẹ́sẹ̀, ẹ ó kó sí i ẹ ṣe títí títí títí mo kúrò nílé ẹ ìwọ àti màmá mi bàbá ẹ àti màmá mi ẹ di báyìí ìwọ náà àti màmá mi ẹ di báyìí ìwọ àti Ṣọlá ẹ di báyìí ọmọ tí mo dẹ̀ lò ó dẹ̀ níwọ̀ ló bí ọmọ tó wà lọ́wọ́ mi. bàbá láì ní bàbá olùgbèjà ọmọ òrukàn bàbá tí ń gba láì lẹ́nì kankan pàbídà sọ́bídé olówó orí tèmi o kábíyèsí rẹ o bàbá Adébùkọ́lá bàbá tèmi nìkan bàbá ẹlẹ́dàá mi tó dá ayé àtọ̀run bàbá mi bàbá ní bàbá olùgbèjà ọmọ òrukàn thank you ọmọ yìí ò sí lọ́dọ̀ ẹ o ò fún lówó o ò tọ́jú ẹ o mo tún máa sọ gbé tí n bá ṣe ó jáwọ́ gbẹwẹwò pé ẹ fẹ́ púrúfù pé ẹ fẹ́ tí tọyẹ bá ti sọ pé ẹnìkan bá ti lóun ò bá yín ṣe ẹ máa fẹ́ púrúfù pé ẹ fẹ́ kó jẹ èèyàn mọ ẹ fẹ́ kó rìn mọ kí n ṣe mí ẹ lè ṣe fáwọn èèyàn tí kà bá wà lọ́rùn tẹjẹ wà lọ́rùn ẹwọ mi rèé funfun nẹni. gbogbo plan tẹ bá ṣe ni gbogbo ẹni máa ń rìn but i will even màá tún máa keep wọn màá tún máa bẹ̀ wọn màá tún máa protect wọn you know what kò sí bẹ́ẹ̀ lè protect yín tó ọlọ́run máa gbẹ̀san àlìkan ọlọ́run ò bímọ méjì ẹ̀san ló bí ó lè mí bọ̀ kankan èrè mi bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ àbẹ̀ṣẹ̀ rẹ wo àbẹ̀ṣẹ̀ rẹ wo ìwọ Stephen ò nílé ogo kọ̀ọ̀kan lọ àbẹ̀ṣẹ̀ rẹ wo ẹ̀ṣẹ̀ dátì ẹ ẹ̀ṣẹ̀ mọ́mí ẹ ah, wọ́n máa bẹ̀wò lórí ẹ̀ gbogbo ogun tó kó tì mí lábẹ́rẹ́ tó bá kógun tì mí tó ṣèkà fún mi o ò ní rí gbogbo tí mo sọ yìí o ibi ò ní bá ẹ ṣùgbọ́n tó o bá ṣèkà fún mi tó o dẹ̀ plan evil fún mi tó o dẹ̀ ń dà mí láàmú gbogbo bó ṣe ṣe fún mi ọlọ́run á ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ á bá mi sùn ẹ̀sán fún ẹ times hundred péré ni ní tó ṣe fún mi kọ́lọ̀ bá mi sọ fún ẹ ní hundred mi ò lo thousand ni kó wá sọ pé mílíọ̀nù àwọn tó o bẹ̀ bó ṣe ló fẹ́ máa dùn mi gbogbo wọn tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ parapọ̀ ló pa mí ìwà surprise ara àwọn kan kí obìnrin tó fi èèyàn sílẹ̀ ń wò lóní. owó kó tó bá tiẹ̀ lówó kó má dà fowó ẹ̀ kò ní yẹ owó ẹ̀ ó wò lóní and moreover ò lówó. ó sọ nígbà tó sọ̀rọ̀ lẹ́ǹkan pé ó tiẹ̀ lẹ́ni tó yànjú sí mi tó jẹ́ gírádẹ́ẹ̀tì kò ní dáa fún ẹ ó useless pẹ̀lú graduate kò ní dáa fún ìwé tó kà ìwé tẹ̀ka tó yóò lè lẹ́ fi ń jà ẹ̀yin tẹ̀ka wé sì tẹ́lẹ̀ wá South Africa ẹ ó lè lẹ́ máa ń jà tẹ́ẹ̀mì ọjọ́ òlẹ̀ ti ṣiṣẹ́ láàsì iṣẹ́ àkáǹtì àkáǹtì tó ló ṣe iṣẹ́ òjò ọjọ́ òlẹ̀ ti ṣe láàsì ẹ lọ́fíìsì ni kò sọ́fíìsì mọ́ the glory had departed away from you long time bàbá tó bí ẹ irúlé tí mo ti jáde díẹ̀ ní tiẹ̀ fi yàtọ̀ torí pé ò wá láti ilé ọba bàbá tó bí ẹ wíkẹ́ẹ̀dì apògo jẹ́ ni ìyá tó bí ẹ ó pọmọ lọ́mọ ó bá tiẹ̀ jẹ́ ṣé kí o tó mọ̀ mí kọ́ ni ìyá ẹ̀ ti fẹ́ pa ẹ́ jẹ ni àbí gbogbo àìpẹ́ kọ́ ló mọ̀ tó máa ní bàbá ẹ̀ máa ní kó má dọ́dọ̀ yẹ o ìwọ ń tèmi mo dẹ̀ sọ pé mo ní mo wá sọ̀pù ẹ̀ dẹ̀ kúrò lọ́nà ẹni tó bá ti lóun ò ní kúrò lọ́nà gbúdọ̀ sọ ọ̀run kọlu o àwọn tó ń bẹ̀ tó gbéṣẹ́ fún náà máa ń gbaṣẹ́ òkùnkùn ọlọ́run kọlu ilé wọn ìwọ Ẹsẹ́bọdè ò rí pé gbà tó ṣe tọ́lẹ̀ tó tó ṣe fojú fò tó fojú fò tó fojú fò ó rí pẹ́lẹ́kùn tì mọ́ ẹni to show that heavenly father is against you he still your heart he know that the person you try to talk do evil to doesn't do anything to you even with all my heart the shout is dídì ẹ mi ò wojú ẹ o ní gbogbo àyè tí mo ṣe ṣáàtì wọn rẹ bóyá mo wojú ẹ mi ò wojú ẹ nǹkan ẹ̀jẹ̀ ò lówó ìwọ tó ń sunkún tó pọ́n lọ́kọ́ tó mọ nǹkan tó máa bá dé owó pa ẹ́ lẹ́kùn nǹkan tó ṣéèjì kékeré o ti sẹ́ni ẹ̀ sí ọ boyfriend tó wà ní ọ̀hún yẹn pé kó bẹ́ẹ̀ ra ṣíà ó dẹ̀ sí ṣù ẹ̀ mo ṣe mo tún kankan kí ló ní n má tiẹ̀ tí rí and ọkàn ń pariwo ọkàn olórí burúkú ṣé ìwọ tó fẹ́ jẹ́ bíṣọ̀ tó fẹ́ gbà lọ́lẹ̀ ló ń sọ̀rọ̀ kó àtùkù kan wá bá ẹ̀sùn kan wá dúró níbì kan you are man you are possessed you are evil you are terrorist you are nothing but evil. orí pé kò sọkùnrin fèmí ọkùnrin pọ̀ kan wojú mi mo fẹ́ sùn sí mo wọṣọ yàtọ̀ sí bóyá mo ṣe inú bí mi ó ṣe báyìí inú mi máa bí mo dẹ̀ máa ń mọ̀ mọ̀ náà mú jáde tí bá ti sunkún jáde yẹn ẹ sábọ̀dù inú ẹ̀ máa dùn á jáde á ṣe bẹ́ẹ̀ ó ní ṣoríire you love love love best inú ẹ̀ ò dùn olórí burúkú olóṣì ẹni ọkùnrin tó bá tó bá bẹ́ẹ̀ sọ tó bá pè é fún iṣẹ́ the person mo ti block anybody tó pè from South Africa tí nọ́mbà kankan bá pè mí láti South Africa torí kò sí nǹkan tẹ́ wúlò fún wọ́n ń pa yín ẹ fèsì ara yín ibi tí wọ́n ti ń pa yín ẹ fèsì ẹ̀ ìyìn níbi sẹ́ẹ̀ pẹ̀lú South Africa ẹ̀ ń gbọ́ ẹ ti terrorize South Africa títí títí tí South Africa is, uh, is tired wọ́n lè attack wọ́n ò lè attack àwọn doctor wọ́n ò lè lọ sí gbogbo àwọn sáǹtì gbogbo ibi táwọn èèyàn olóríire ń gbé wọ́n ti mọ ẹ̀yin tẹ́ ń ta drugs wọ́n ti mọ ẹ̀yin tẹ́ ń pààyàn jẹ wọ́n ti mọ ẹ̀yin kidnappers wọ́n ti mọ ẹ̀yin tẹ́ ń ṣe fraud wọ́n ti mọ ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ẹ máa lọ tẹ́ tẹ́ ṣe oríṣiríṣi atrocities tẹ́ máa ní ẹ lọ́nà ọwọ́ pa tẹ́ máa mú credit card oní credit card tẹ́ máa mú mm, magnet sí àpò tẹ́ máa fi mú pin number oní pin number tó yẹ pé tí ẹni ẹ bá lọ sí atm tẹ́ máa fi sápò olórí burúkú yín. nígbà tí mo ní kí wọ́n bàbà wọ́n lò ti kú tẹ́lẹ̀ mi ní mo mo mo wó pé tọ́bájà bíi ti kákú mi ti ẹ̀rántí tó sì àwọn kan wà tẹ́ pé mo ti zero mind me about them. ẹ wúlò ẹ lè lè silence mi nǹkan tẹ́ ẹ fẹ́ ni pé ẹ fẹ́ silence mi ìgbà mi máa wà mí many people lẹ rán sábẹ́ iṣẹ́ àtìmílẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń bà mí jẹ́ fún gbogbo ẹni tẹ́ ẹ bá fẹnu bà mí jẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹnu bà mí jẹ́ ẹnu yá kan ẹ mọ́ kẹ́nu èèyàn kan ìyẹn ń bọ̀ ọ̀fọ̀ máa ṣẹ̀yìn ọ̀fọ̀ á máa ṣẹ̀ nínú ilé yín oore tẹ́ bá béèrè fún kò ní tẹ̀yìn lọ́wọ́ mọ́ tẹ́ máa fi wọlé ọlọ́run sùn ẹni tó bá ń fi ẹnu bà mí jẹ́ oore torí ọkàn ò ní wọ̀nyí lọ́wọ́ mọ́ tí ẹ ó fi wọlé ọlọ́run sùn ẹni tó bá gbé iṣẹ́ fún kó yọ ayé mi lẹ́nu kó da ayé mi lánàá oore kan ò ní tẹ̀ yín lọ́wọ́ mọ́ tí ẹ ó fi wọlé ọlọ́run sùn èyí tó bá ti tẹ̀ yín lọ́wọ́ tẹ́lẹ̀ yóò jà pọmọ yín lójú adébùkọ́lá ò ní fẹnu bà mí jẹ́ kò ní di ọ̀tá mi kò ní dogun fún mi mi ò sì ní dogun fún ẹ̀yin tẹ́ ẹ di ogun fún ayé mi àjàjẹ́ yín tí mo gbàdúrà fún ni tí mo ṣe ìṣòro fún tí mo wish well tẹ wish me bad orí jìnnà sí yín ibi jẹ́ sí yín orí yín gbé ibi látòní lọ kòtò tẹ gbẹ́ sílẹ̀ nítorí tèmi wọ́n máa fi ń dí kòtò náà kọ́dún tó parí ogun tó ń jà ní òní dáwọ́ dúró gbogbo yín tẹ́ ẹlẹ́gbẹ́ ọwọ́ ogun dìde sí mi tẹ́ ẹlẹ́gbẹ́ ọwọ́ ìkà dìde sí mi tẹ́ ẹlẹ́nu ọwọ́ ìbànújẹ́ ọwọ́ ọwọ́ ọwọ́ ìpọ́njú sí ayé mi ẹgbẹ́ ọwọ́ ogun dìde tìyín ọwọ́ iná ọlọ́run dìde tì yín ọwọ́ ìbínú ọlọ́run dìde tì yín ọwọ́ tí ó máa ń fa ìjì líle tí òkè ń dúró ó dìde tì yín ìjì ayé ń jà yín ọrọ̀ ayé gbé yín lọ ògo yín jábọ́ sí òkùnkùn ọ̀run fi yín yí ẹ̀rìn ọ̀run fa ayé yín fọ́ ẹyẹ yín fọ́ká kò I've been praying, praying, no sleeping. Look at my face. It doesn't show. Look at Esabod. Pẹ̀lú owó òṣì ẹ̀. Ìlara ti pọ̀ jù ẹ̀ ní You monitor people's life. O ò lè ní ìsinmi ẹ̀mí èṣù ló fà á. Ìdá ẹ̀la mi ìgbà mi máa ń fi yín rẹ́rìn-ín. Gbogbo nǹkan tẹ́ ẹ rí yẹn mo rí mo gbójú kúrò mi ò rí kò move me. It's not by my power. It takes the grace of God. Tílẹ̀ tẹ́lẹ̀ tí bá rí tó bá dùn bá àmọ́ kọ́kọ́ máa rẹ́rìn wọ́n ní sẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ mú mọ́ra ni. àwọn tẹ́sán bí tẹ́ bá sọ pé ilé mi yẹn tẹ́ bá sọ̀rọ̀ fáwọn yẹn ibi tí ẹni tó pè lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo ti pẹ́ nìyẹn lẹ́nìkan ti pè mí pé how are you i will give you money to buy food for your ẹ̀yin lẹ́ máa tọrọ jẹ ẹ máa tọrọ ná gbogbo àwọn tẹ́ bẹ̀ síbi kọ́ máa yọ mí lẹ́nu ẹ máa tọrọ lò ẹ ní ní bá ti ṣe ẹ ní lẹ́ni tó wọ́ ẹ ò ní ní sẹ́kù àpò yín máa gbẹ ẹ náà wọ́n kọ́ sàlẹ̀ àpò ajẹun jẹyìn káàkiri wà ti dìbọ́ra ó jẹ́ titi ní o Ẹsábọ̀dù onírọ́ wèrè ìyá àgbàlagbà asínwín olórí bú tí n bá bú ẹ mo pọ́n ẹ lé o mọ̀ ipá yẹ ọ́gìlì má fàyè ọ́gìlì tó bọ́ ọ́gìlì má fi ba ayé mi tó da jẹ́ wò mí tí n bá kàn fẹ́ sọ pé kí ló ń ṣe àwọn eléyìí màá sunkún gbà mí kí ló dé tẹ̀ ní sọ mi let to work. kò ní dá fún ọ lè if you go to work If you are working, why are you begging for money? To go for justice? Who sent you to go and be abusing people? Who sent you? All day. I was still paid you when you go to Nigeria to silence me. Wọn ò bí Wàsíù dáadáa láti silence me. Wọn ò bí ọ̀gàn kú láti sọ dáadáa dá mi dúró. Bẹ́ẹ̀ ni ìwọ tó ya wọ́n yẹn, àwọn wo ló là? Ó la wọn ó rẹ́rìn-ín pé ọ́bì kò ní dáa fún ẹ. Mo tẹ̀ ẹ́ sí blocking. Ayé ẹ̀ wọnú ẹ̀wọ̀n ayé ẹ wọnú ẹ̀wọ̀n yes ẹ̀wọ̀n ẹ dé máa gbé bẹ̀ títí láéláé àmín. ó fẹ́ máa wọ̀n let me tell you me need advice for anybody yín kò sí advice mọ́ the only person tí mo cherish fún ọjọ́ tí mo gbanú ọkọ̀ ẹ̀ wáyé òun náà ni mọ̀mísí mi ọmọ mi mo gbàdúrà fún àdúrà ni mo nílò torí pé mo dẹ̀ gbà á fún tó pé mo jẹ́ kìrìsìtẹ́nì mo dẹ̀ máa gbàdúrà fún ẹlòmíràn tó bá dẹ̀ máa dájọ fún yàn tọrùn ẹ̀ lọ máa ń wò tó bá dẹ̀ máa dájì yàn i forgive you mo ń sọ fún yín pé tí n bá ti sọ pé mo forgive ẹnìkan tó bá kàn ranjú fò kí ló dé tó fi lè ambush náà. <laughs> ẹyin fẹ́ bàjẹ́ o ayé wọn mà fẹ́ bàjẹ́ mo ti fẹkún súre fún yín rí mo dẹ̀ tún fẹkún mo tún fi gbàdúrà ìpè fún yín ọ̀run yí oore kúrò nínú ayé yín ọ̀run dá àjálù tí ọmọ pẹ́wẹ́ ni wọ́n máa ń tà wà lóun tewé hiv gbé ọdún gbogbo nǹkan tó máa ń tewé ẹ̀ yẹn lónìí lọ mo fi gbàdúrà fún ẹ ẹ sábọ̀dù gbọ́ ìwọ àtọmọ ẹ àtàwọn aráalé ẹ àtàwọn tó bá ti tẹ̀lé ẹ lẹ́yìn lónìí o mo gbàdúrà fún ẹ lórúkọ jésù ní agbára jíǹde jésù àwọn tó bá ti tẹ̀lé ẹ lẹ́yìn ó máa ń tewé hiv wọ́n á ní hiv lórúkọ jésù ó ló ń tewé kánsà gbogbo tó ń tà yẹn ló máa ní ní àṣẹ ìdùnnà rẹ àṣẹgun gbogbo ewé tó ń tà yẹn gbogbo àìsàn tó lóun tà yẹn gbogbo àtàwọn tó tẹ̀lé lẹ́yìn tó ń sọ̀pọ̀tì ẹ fún ìbò àtàwọn ìyá arúgbó tó máa ń bẹ̀ sí mi àti gbogbo wọn tó máa ń bẹ̀ lọ́wọ́ sí mi gbogbo wọn pátá gbogbo ewé tó lóun tà yẹn gbogbo ohun tó lọ àìsàn yẹn ó máa ṣe wọn to confam ṣé o mọ̀ pé o ní àwọn nígbà tó bá ẹni tó bá fẹ́ ra ewé mokole tó ṣe báyìí òní wọn lè tẹ̀sí náà so gbogbo wọn ẹ̀ lè ní àìsàn yẹn ẹ̀ lè máa tẹ̀sí ẹ̀ ṣe gbọ́. ṣùgbọ́n pé orí o fẹ́ pin níjọ́ kan náà ló ń gbọ́ pé ẹ̀ yá tètè wájú ẹ̀ kò ní dáa fún ẹ. wọ́n bá ti ẹni tó bá ti wo wárápá máa ní wárápá ẹni tó bá dẹ̀ ti wo wèrè tó wo owó máa ní wèrè. ò ń gbọ́ o ti tojú bọ̀bọ̀ pọ̀ lójú gàngàn gbogbo layers ojú ẹ̀ ló ṣe báyìí wò ó. máa ní wọ grandma wo mí èmi náà boast of grandma Bọ́lá is my name AK Auto-Bola ẹni tó lòun ò fẹ́ gbọ́ orúkọ Auto-Bola mọ́ ibi tó bá wà wàá jábọ́ ibi tí Ọlọ́run gbé ẹ dé láyé wàá jábọ́ ibi tí Ọlọ́run gbé yín dé láyé ẹ jábọ́ gbogbo ẹni tó lòun fẹ́ kó gbórúkọ mi mọ́ láyé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ibi tẹ́ bá wà láyé ẹ ó jábọ́ màá jókòó mi jẹ́jẹ́ kí ló tẹ̀ kí n fẹ́ ríyàn ná wọ́n ìgbà kan wọ́n hà kí ẹ̀hún gbogbo ẹ̀ gbogbo àwọn tó bá ti wá láti ọ̀dà sàdí ẹ̀ ẹ̀ má búlọ́ọ̀kù wọn wọ́n bá ti búlọ́ọ̀kù wọn wọ́n fẹ́ máa forúkọ ń gbọ́ gíní orúkọ ẹ̀ wo orúkọ ẹ̀ ò jáwó olo popular ìwẹ̀ kò ní dáa fún ẹ star ẹ star black star ni ẹ black star of Ghana black star of Ghana ìràwọ̀ ló ń I mean òṣùpá ló ń sọ̀rọ̀ tó kó ìràwọ̀ sẹ́gbẹ̀ẹ́ àtọ̀tún àtòsí wọn ò ń jàdù yẹn by their fruit you shall know them ẹni tí n bá bínú sí lágbára ọlọ́run ọlọ́run máa bá mi bínú sí ni inú wàá kì í ṣèmi náà kádàrá mi ni torí pé mi ì ní ṣe bí ọlọ́run ò dá mi kí n ṣe bí àwọn tó bí mi wọ́n lè ṣe bí ṣùgbọ́n bọ́lá fọláṣadé ó dèwọ̀ so ẹni tí ò bá ti ṣe bí ó ní ẹni tó bá ní ọwọ́ mímọ́ àti àwọ̀ ẹ̀mí ó ní ta ní òkórè òkè olúwa lọ tàbí ta ní òdo níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun àyà funfun àyà tiẹ̀ dúdú àyà ìyá àjẹ́ àyà olórí èmèrè àyà goddess àyà principality àyà rulers of darkness àyà jealousy àyà envy àyà tí ò fẹ́ kọ́mọ ẹ̀ ṣoríire àyàkáyà Aya black ó máa bú àwọn tó wọ àjẹ́ pupa. You don't know yourself. Go and ask. Ṣé kí n sọ fún Ọlọ́run kó fi ara ẹ̀ wọ̀n ẹ́? Ìwọ tó ní àáfàá Nàìjíríà tó ní babaláwo tó ní wọ́n kó ẹ̀jẹ̀ láti ibì kan. Tó ń fi owó ẹ̀ tó bá gba gbogbo yẹn jọ máa ní kó máa dáwó ní group kó máa dáwó ní group. Wàá máa kọ́ wọn kọ̀ fún àwọn ọmọ kan ní Nàìjíríà twenty thousand thirty thousand. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í ṣìṣe, wọ́n máa ṣì sọ, wọ́n máa ṣe oríṣiríṣi. Ó ń fowó wa máa ní kó máa dáwó. O ò lówó. O búmi búmi ń jọ́ yẹn. O ò fáyìn, o ò wọ́ọ̀tì Àyìndé Wàsíù àwọn máa ní wàá gbé píṣọ ayé àtijọ́ àwọn tó ń bẹ tó ń bẹ tó ń bẹ wọ́n ti bá ẹ ṣọ gbogbo gbogbo ìdọ̀tí ojú ẹ wọ́n ti bá ẹ tán fake picture fake àwọn picture tàwọn góòsì original yín ẹni tó bá ti fẹ́ fẹ́yàn original ni kẹ́ ẹ má máa wo fọ́tò oògùn orí ẹ tó jẹ yẹn tó ń pa ó yẹ kí n ti fún ẹ ọ̀dẹ̀ kí n kàn kọ́ ẹ pé bó ṣe máa ṣe ẹni tó ń já ewé tójú ẹ̀ wú kùgbẹ́kùgbẹ́ ẹni tó ń já owó tó máa tó ń já ewé tó máa wúkọ́ oníkọ̀ọ́fẹ́ ìyìn e. tó bá ṣèyàn rí lèèyàn máa ń sọ àwọn tó sọ pé o ti àwọn ọmọ ẹ gbogbo ilé ẹ ti ní gbogbo hiv ẹ ní cancer ní gbogbo ẹ ìwọ náà mo mọ̀ pé o ní cancer o ti ní of the lumps liver liver ẹ ti jóná a máa lóun pé South Africa àwọn èèyàn á tún máa sọ fún mi kò ríran ó tiẹ̀ ríran àwọn tó yẹ kó máa rò mo tún gbèjà ìfún kó máa wò ó ẹdẹ ẹdẹ tó máa tẹ hmm. máa tẹ èyí làwọn ará South Africa pé ẹ ìyá wọn ta ìyá ẹ kò ní dáa fún ìyá ẹ ìyá ẹ kíkẹ́ lọ́mọ wòsílà kò ní dáa fún tó ní kàn pa mí kò ní dáa fún kò ní dáa fún wọn náà ẹ kù kúrò kò ní dáa fún Lawrence Débọ̀ ó lè àdàbí tí màá ṣe mi mo kọ́kọ́ ra fóònù fún Lawrence Débọ̀ fóònù nígbà tí fóònù kọ́kọ́ jáde láyé àdàbí tí màá ṣe mi mo kọ́kọ́ ra fóònù fún ìyá ẹ kíkẹ́ lọ́mọ wòsílà àdàbí tí màá ṣe mi mò ń gbé yẹ ìbàbẹ́ ẹ̀ káàkiri nígbà tó síkì tó máa ní máa gbé kiri tí mo tún máa máa ná owó mi àdàbí àdàbí ìgbà tó ti lọ tí mo ti kúrò mẹ́ẹ̀ ṣe iṣẹ́ ìwo níwọ̀ ló ń ṣe é ọlọ́run ló ń bẹ̀ mí ṣe nǹkan kí lẹ wá dó sọ́nà mi fúngbà tẹ́ mọ̀ pé lágbára kí lẹ ń bẹ gbogbo èèyàn fún pé kó máa yọ mí lẹ́nu why are you disturbing me. I don't disturb anybody why are you disturbing me. Why are you disturbing me. I don't disturb anybody mi mọ̀ pé insist nǹkan tó ṣẹlẹ̀ pé káwọn èèyàn má kàn sọ pé bóyá ó dájú obìnrin yẹn dájú ó fẹ́ kó kú ẹni tó bá fẹ́ kí n kú máa kú ni téèyàn bá kóyàn jẹ kí ló gbà kéèyàn ti sọ fún ẹ pé mo sọ́ọ̀rì má bínú kí ló gbà ìṣẹ́jú wo ló gbà ṣéèyàn máa ń sọ síbẹ̀ kó kú síbẹ̀ ni wọ́n ti sọ ní kíákíá pé àá má bínú jọ mo fẹ́ bẹ̀ fún kí ló fẹ́ bẹ̀ fún mo ti sọ pé nobody should tag me nobody should tag me mo fẹ́ mo wá fún ẹ ní mo ti fún ẹ ní wọ̀nyí lẹ́ẹ̀kan ìwọ tó wà ní South Africa next war báyìí màá gbé orúkọ ẹ jáde màá gbé fún ẹbẹ màá gbé fún àwọn United Nations okay mo ń try láti protect àwọn something tẹ́lẹ̀ láti rò pé bóyá ṣe ti yẹn agbe àtàwọn bí ẹ àtàwọn búrò ẹ kò ní dáa fún yín ẹbí tó ń ṣe kàtà ló fẹ́ bó lórí burúkú ṣe lọ lọ dànù. bàbá lọ kó gbogbo ẹbí mi kẹ kó wọn mọ́ra kẹ lẹfẹ fi wá bá mi jà èyí tẹ bá ti kó mọ́ra tó bá dẹ ti ṣe kò ń ṣe ẹbí mi Jésù ti sọ fún mi jésù ti sọ fún mi ó ní àwọn olówó lẹbí ẹ wọn tó bá ti ṣèfẹ́ Ọlọ́run ni òun lẹbí ẹ tó tó bá ti ṣèfẹ́ tó bá ẹni bọ tẹ bá ti lọ gbé múra nínú fámìlì ó ṣe tán kí ló dé náà ó mú òun àti ṣọlá oògùn báyìí náà ni wọn fi mu ó ṣe báyìí kò lè èbá ò bá àmú kó fi bá mi jà kò dọmọ ẹ ò bá àmú ṣọlá báyìí kẹ fi bá mi jà kò dọmọ ẹ èmi mo dẹjẹ lé lórí a day is coming àgò dẹ̀ nígbà mínú sàré ẹni bá ní ikú ló máa kú èmi ni máa rẹ́yìn gbogbo ọ̀tá ọ̀tá kan ní rẹ́yìn mi ó dèwọ̀. àwọn tí mo fi jọ dáfídì ló rẹ́yìn gòláyàtì dáfídì olórẹ́yìn gòláyàtì mọ́díkàì ló rẹ́yìn amani abrahamu òun gan-an ó rẹ́yìn ogun ayé tiẹ̀ ó rẹ́yìn ogun tara ogun bàbá ẹ̀ èmi bọ́lá fọláṣadé adébùkọ́lá sí àtúlùwà ni mí òun ló máa rẹ́yìn ogun ọ̀dájú owó wọn fọmọ wọn fẹ́ kíyà jọmọ wọn dájú débi kan kò ní dà fún yín irú yẹn gba máa máa bá ṣe family tó wọ́n gílè ẹ lọ kú bá tẹ̀ wá lóhùn ẹ lọ kú pẹ̀lú owó yín kò ní dà let's listen mi ìfẹ́ fẹnu mọ́yè ọlọ́run máa ṣe o ọlọ́run dẹ̀ jẹ́ kí n gbàgbé mo ní láàárọ̀ mo fẹ́ súre ọlọ́run the only spirit just make it two times torí ìre yẹn àdó àìmọ́ ni mo fẹ́ gbà God said no ó jẹ́ ń gbàgbé ni lákọ̀ọ́kọ́ mo ní mo fẹ́ gbàgbé wọ́n flag fóònù ẹlẹ́ẹ̀kejì mo ní mo fẹ́ pray mo gbàgbé ni túrà tí mo fi lo two and a half hours torí ọlọ́run máa sọ pé àwọn eléyìí ò ní ìdí ẹ̀ ìpè ni wọ́n nílò o torí pé nígbà míì ọlọ́run á ti máa fi sáìn oríṣiríṣi wọn wá ti rí mẹ́rin tí wọn á kò máa wò pé ọlọ́run ó ṣe jẹ́ báyìí tó bá kú kí ló fẹ́ ṣe fún wa gbọgbọ tẹ wà láàyè ẹ wúlò tó o tó bá kú kú kú wọn mọ̀ pé èké finally wọ́n ti kú àwọn ogun ti kú ẹ mọ̀ pé ẹlòmíì máa kú ẹ lè fìlì ẹ o because nígbà tó wà láyé ó useless kò show kò sí impact kankan pé wà láyé ó ti kú so ìwọ tó bá ti gbéṣẹ́ fún báyìí mò ń ṣèpè ní kọ̀ọ̀kan ní gbàgbà ẹ máa lè yí iṣẹ́ burúkú tó bá gbé fún yín gbé kẹ́ ẹ ṣe fèmí ara nìyí Ọlọ́run jọ̀ọ́ bá mi gún wọn ní abẹ́rẹ́ ìnira gún wọn ní ọ̀kọ̀ ìnira fi ọfà ìnira fi gún àyà wọn gbogbo ẹni tó ń yọ ayé mi lẹ́nu tó ń yọ ayé débò kọ̀ọ̀lá lẹ́nu tó lòun máa fòrò ẹ̀mí mi tó ń yọ ayé mi lẹ́nu tó ń dà mí láàmú ọlọ́run fi ọfà ìnira gún wọn lẹ́mìí ọfà ikú òjijì ó la fi gún wọn láyà kéèyàn kọ́kọ́ wà ah, olúwa mà ṣe o mo ti jàjẹ́ sára jésù ẹ̀yin ò rí ni ẹ̀yin lẹ̀ ń ṣá ẹ̀yin lẹ̀ ń ṣá ẹ̀yin lẹ̀ ń ṣá ẹ̀yin lẹ̀ ń tí ẹ̀yin lẹ̀ ń tẹ́ ẹ̀yin lẹ̀ ń káàbùkù ọmọ á sọ lẹ́ẹ̀kan pé òun ti jẹun ah next week next week òun kò lẹ́yìn next week kò fẹ́ fọmọ yẹn ni o ọlọ́run ò ní jẹ́ kọ́mọ mi má roúnjẹ jẹ ó dèwọ̀ ọlọ́run má gbẹ̀sẹ̀ mi lọ́wọ́ mi má gbọ́wọ́ mi lọ́wọ́ mi kàkà tí òfin ní oúnjẹ jẹ màá lọ fọ mọ́tò màá funfun lóúnjẹ i'm a good mother mi ò ń ṣe yìí òfò mi ń ṣe bàbá òfò mi ń ṣòkú ayé ọlọ́run dẹ̀ ní ṣe mí lòkú ayé ẹni tó bá lòun gbógun tọmọ òkú ayé ni bẹ́ẹ̀ ni torí ìwọ náà wizard ni ẹ́ ẹ̀yin adébọ̀wálé family you are wizard ẹni tó bá ti wú ọmọ ẹ̀ tí ẹ pé bẹ́ẹ̀ ṣe gbógun tì mí yẹn let me tell you ẹ gbógun ti adébùkọ́lá ni adébùkọ́lá gọ́gọ́ lẹ̀ ń gbógun tì lẹ̀ ń fọwọ́ ara yín fẹ́ ṣe ra yín ọtọ́mọ yẹn ò ní kú ibi ò dẹ̀ ní bá orí ẹ ò ní gbàbọdè ẹ̀yin lẹkùkù yín fúnra yín ẹ̀yin tẹ́ ń gbógun wísàdì nìyí kéèyàn rí tí ò bá wo tòyítọ́lá ikú awòtọ́lá epo à ń wò pé kẹ má kú ṣọmọ ló wà lọ́dọ̀ ẹ ni ọmọ tí mo bí Ọlọ́run wà jẹ́ kó wà lọ́dọ̀ mi ọmọlọ́mọ ni mí bó tẹ̀ jẹ́ pé àwọn tó ni mí ti kú ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kí n kú Adébùkọ́lá ò ní kú o ẹ̀yin lẹ kúkú yín fúnra yín o ẹni bá ń wá ikú mi máa sọ wọn nù ẹ gbọ́ ẹ máa sọ wọn nù kẹ máa lọ gbọ́mọ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ikú mi tó ń wá ikú Adébùkọ́lá ẹ máa gbọ́mọ sí ẹ máa gbọ́mọ sí ẹ máa gbọ́mọ yín sí tẹ́yìn náà bá wá kẹ wá kúkú yà kẹ wá kúkú ẹ̀ sí gbogbo ẹni tó ń wá ikú mi tó ń wá ikú Adébùkọ́lá ẹ máa gbá àwọn ọmọ yín sìn ẹ máa gbá àwọn ọmọ yín sìn ẹ máa gbá àwọn ọmọ yín sìn lẹ́yìn náà wàá kúkú yà. lẹ́ẹ̀kan yẹn wà tán bá sọ̀rọ̀ ó ní wọ́n tún sọ pé òun ṣe kiri kan gbọ́gbọ́ pọ́lísì kò ní dá fún ẹ má gbórúkọ ẹ fúnjọba ó ti ní case I promise you tí mi bá nípọn tí mi bá ní ẹbọ mi ilé ògùn mi ilé èèyàn bíi tiyín tí bá ti gbàdúrà tán kí n gbéyìn ọ̀rọ̀ yín fúnjọba ni Ọlọ́run mà ṣe o tó jẹ́ kí United Nations wà àtàwọn ọlọ́pàá FBI gbogbo àwọn security àtàwọn dìtẹ́tífù pátá Ọlọ́run mà ṣe o ah, mélòó ni kí ni bó ni bá lóun mà ṣe é. ìkà ẹ sábọ̀dọ̀ ìkà ó rẹ pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ó fẹ́ gbẹ̀san. ìkà ẹ sábọ̀ ìkà olórí bí somebody bí terrorist. ẹlẹ́wọ̀n sàmà tó bá ti wà ló ti gbé ojú kámẹ́rà á máa ṣe ọ́ báyìí tó bá ti di òun fẹ́ dì báyìí náà òun fẹ́ dì báyìí náà ẹ máa mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ aláìsàn ni wọ́n ó hiv òun náà ṣe lè kúrò kó má bàa plug wọn kó má bàa ṣe kíni kó má bàa tú wọn láṣìírí oní kánsà àtọ̀lé ewé ìtọ̀lé ewé amúgbó kí ló dé tí wò lò yẹn ná ṣé o ti lò ó ni onílara oníṣekúṣe onísọkúsọ olóbòrérùn ó ní kí wọ́n wá dóhùn aláìnítìjú ó ti bí àwọn ọmọ bẹ́ẹ̀ á máa sọ̀rọ̀ ṣàkàlà useless ẹni wọn bá tà kan fira tùpà lóun dẹni àjítọ náà wò á máa lóun pe ẹnìkan South Africa ẹni tó bá pè ẹ nítorí mi South Africa ẹni yẹn máa kú wọn nígbòkú ẹ délé wọn níròkú ẹ gbé délé ẹni bá pè ẹ́ nítorí mi láti jẹ́ kó lè sponsor ogun tì mí ẹni yẹn ó máa kú sí South Africa wọn ò ní rògbò ẹ̀ gbèdélé ẹ̀ tí ì tó ẹ lọ́kùn tí wá ẹ rí bí ogun ọ̀run ni ogun ọ̀run ló ń ru àwọn ogun ọ̀run àwọn ogun ọ̀run ẹ máa parun sẹ́ẹ̀ kò sí no remedy ẹni ogun tó bá lòun gbogbo ogun tó ń jà mí lábẹ́lẹ́ gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ o Èdùmàrè gbé mi lékè gbogbo wọn o kí wọ́n má lè ráyè bà mí láyé jẹ́ mi dirin ó di àpáta mo fọ́ orí sọnù. Let's abort the terrorists. Terrorists don't allow in the world. Gbogbo ogun tó ń jà mí lábẹ́lé. Gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ o. edumare gbé mi lékè o má lè ráyè bà mí láyé I know what I'm saying it doesn't mention my name èmi mention ẹ̀ ló ń bà á ìwà ní case tó ń lọ sí ó ń lọ sí kóòtù ó ní kóòtù case ó dẹ̀ ní Canada náà so òun ló ṣe ń kóòdù so ẹni tó bá lo tó lówe bá mú ìyá tí ò bá dáhùn ló onílara esabot oníkà esabot olórí ibu esabot mo mọ̀ nǹkan tí mò ń sọ bí mo ṣe ṣe tán lórí fóònù mi báyìí tí mo ẹnìkan lòún bọ̀ wá gbé mi ẹ ẹ rí i pé mo múra ni ẹni yẹn ti wá ọ̀rẹ́ dí achille ó ti wá gbé mi díẹ̀ ti lọ gbowó fún mi ó fẹ́ kí n fi wọ̀nyí kò ní ìdí mò ń wà lórí láfíà tí mo fẹ́ máa fi wọ̀n bẹ́ẹ̀ nìkan náà ṣe ti pè nìyẹn bó pè ní ẹ pé sorry how are you how is everything ó kọ́kọ́ sọ my love me down nígbà tó wáyà mo wá send normal message uh, tomorrow maybe i will call you to come and take money maybe to buy food for your child Okay. Okay. for you to know that wọ́n connect lórí mi torí pé lẹ́ẹ̀ni nígbà tí ará South Africa pè Sarah ó lóun ò tí ì jẹun wá ní kò sóúnjẹ ó ní bẹ́ẹ̀ ni <laughs> um torí ẹ ni wọn fún mi credit card méjì credit card Ọlọ́run jọ má jẹ́ kó oúnjẹ wọn nu ilé mi o ó mà dàbí pé wọn oppress n bá lọ fi fíríìjì mi wọ̀nyí you be vindicated anyway i don't want to listen to you alágbẹjọ́rò agbọ̀rọ̀dùn you are too you are asking me too much questions. why you don't pray for your enemy english to call why was sister why does don't you you pray for your enemy mo pray náà for wọn náà ni ṣé ẹyẹ o sí lábẹ́ are you not there when you, they tag me under this my platform mo ti wo Esabod kí n tó unfriend ẹni tó fún mi tó tag mi wá are you not there when she was cursing everybody so I have right to curse him curse enemy I cursed my enemy. èmi náà sọ pé ẹnìkan báyìí mo ní gbogbo ọ̀tá mi mo dẹ̀ wá sọ mo ní gbogbo ohun tí ẹ sábọ̀dù iṣẹ́ tó wà lórí kó o máa dà lé lórí I'm praying for my enemy ni now. Good evening, Dabola. Could you please unblock Grace Grace? Hmm. Anointing, anointing. I don't have time for that nonsense. My strength is to make money. Is the grace grace want to give me money? Why should I unblock the grace grace? Is he giving me money? Why should I do that? I just, I spend my time to, to do that. I don't have time. So that's how we jẹ́ ẹ̀yin South Africa àtẹ̀yin tó bá ti kàn tẹ́ bá ń ṣe burúkú kí ni wọ́n fẹ́ fi ẹ́ ṣe ó ní wọ́n bú ìyá àwọn olóde wọ̀ ta ni ìyá ẹ̀ àbórí ìyá ẹ̀ burú ni orí kí ẹlọmọ ti burú kí ẹlọmọ tó ń pààyàn jẹ ìgbà tẹ́mi ò fẹ́ ìwọ mọ́ ìgbà yẹn ni màmá lẹ lọ dé bàbá ẹ lọ tẹ̀ mọ́ mi pẹ̀lẹ́ lọ dé ọ̀rẹ́ kí ni eré kí la já mẹ́kùn ṣe mi ì báwọ ṣe mi ò bá àwọn ọ̀tá ṣe mi ì bọ́ọ̀rẹ́ ṣe mi ì bá lẹ́yìn ṣe bá ló dàbọ̀ mo ló dàbọ̀ nìyẹn I stay on my lane I be on my own mo hope in God I forget the past but ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó lọ́ọ̀ máa ṣe ó máa ṣe ẹni tó bá dúró tó bá lọ́ọ̀ lọ́ọ̀ ò ní ṣe tó bá lọ́ọ̀ fẹ́ dọ́lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ mú kúrò èèyàn bí ọjọ́ tí àwọn èèyàn tó kú ní South Africa tán ní hundred people ṣé ó dín ọlọ́run ṣé ó dín ọlọ́run kù ni kò bùkún kò dínkù tó ti yé kábíyèsí ni so ju pé kẹ́ ẹ kàn máa bẹ̀ iye ọ̀rọ̀ tèmi báyìí ó ti di pé ẹ ṣáà máa bẹ lọ́run pé kọ́lọ́run ṣe tiyín náà ayé yín tó bàjẹ́ má fi ba tèmi jẹ́ o téèyàn ayé mi tèmi ò lè bàjẹ́ tó tèmi mi ò bá tèèyàn jẹ́ ṣó ti yé yín mẹ́yẹn so tó bá dẹ̀ ti pè ó <laughs> anyway your block. Your block gbogbo àwọn tó bá pè sí mi wọ́n ní kó máa play lórí intelligent ọpọlọ yín kó dàrú ó yẹ lọ báyìí kẹ́ lọ ní cancer of the brain kẹ́ bẹ̀rẹ̀ sí bá àìsàn tí ò gbóògùn yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ní kó máa dààmú mi kó máa dààmú ọmọ mi Adébùkọ́lá kí ni tiẹ̀ abatẹnijẹ́ adìtẹ̀mọ́ni àti mo wà nínà tó bá ti bẹ́ẹ̀ ẹni tó bá bá mi jà á lọ dìtẹ̀mọ́ á lọ kọ̀sọ̀ wọ́pọ̀ mọ́ ẹ yóò dẹ̀ bàjà èmi á máa gbòjà ẹ̀ káàkiri ó ń sọ lẹ́ẹ̀kan pé wọ́n purọ́ mọ́ òun pé òun sọ pé ọ̀rọ̀ kan ṣé ìwọ confirmation ni nǹkan tó ṣe whatever you are doing right now you are confirming to the world whatever tí mo sọ pa mi ò purọ́ mọ́lé ẹ bẹ́ẹ̀ ni mi ò purọ́ mọ́lé because èmi ò gbogbo anybody pé ẹ̀jẹ̀ bá mi ṣe ìtọ́ba ìbá fẹ́ anybody ẹ̀yin lẹ́ ń lọ wàá bẹ ilé gbogbo títọ́ àti family àti gbogbo ẹ̀ ló yé mi ẹ̀ mọ̀ pé tó bá fi family yàn máa dùn yàn gan ìwọ tó ì máa tọwọ́ sójú tó ní rómi ogún ọdún bọ̀ wá dọ̀la kò ní pẹ́ mọ́ gan ogún ọdún báwo bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ máa jìyà ẹ̀ṣẹ̀ yín bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn tẹ́ wà ń bẹ̀ yẹn tẹ́ kì í ṣọ̀tá a máa fi ṣe mo tún lè padà wá ní ìṣòro ọlọ́run tó dá ayé àti ọ̀run mo dúpẹ́ fún yín mo gbé yín ga ní wákàtí fún oore ti ṣe mo dúpẹ́ fún yín máa tún ṣe ègún tó wà nínú bíbélì olú ajẹ́ kó jẹ́ ti àwọn ọ̀tá gbogbo àwọn tó gbógun tì mí ní kọ̀kọ̀ ní gbangba tó gbógun ti adébùkọ́lá ọlọ́run bá mi gbógun tì wọ́n àwọn tó gbógun tì mí ọlọ́run gbógun tì wọ́n àwọn tó gbógun tì mí ọlọ́run gbógun tì wọ́n àwọn tó gbógun ti adébùkọ́lá ọlọ́run bá mi gbógun ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run yọlé ayé lẹ́mí gbogbo wọn ọlọ́run fòró wọn ọlọ́run fojú wọn gbolẹ̀ ọlọ́run dààmú ìṣòro àti ìdààmú wàhálà tó jọjọrẹ ọ̀run gbé bá wọn jẹ́ kí ìṣòro jẹ ayé wọn jẹ́ kí ajẹnu ìṣòro kó jẹ ayé wọn wàhálà ìṣòro tó jọjọ kó dé bá wọn ọlọ́run pè já tèmi ìjà gbogbo awọ ìkà mi ò ń tú kúrò ẹ̀mí àbọ̀dé jáde kó lára mi jáde kó lára débùkọ lá ẹ̀mí ọlọ́run àlà ìwọ́nú ayé mi olúwa ṣe ohun tuntun olúwa fara wọn nínú ayé tèmi àtàlẹ́ débùkọ ló la fara wọn agbára tó kì í ṣe tẹ̀ mọ́ nínú yàrá yìí nínú fúláàtì wọ́n pàṣẹ fún yín lórúkọ jésù ẹ wọnú ìdè lọ hmm, ẹ jáde kó kẹ wọnú ìdè lọ bẹ́ẹ̀ ni ẹ lọ sí ọ̀nà àpáàdé bẹ́ẹ̀ ni yóò rí jésù àbá ni má tún padà wá àbá má dé mọ́ mi ní dé báyìí. ẹni tó ń sponsor ogun tì mí ọlọ́run pa á olúwa pa á olúwa gbẹ̀mí ẹ̀ olúwa